ó wá kó ẹrù ẹ̀ ó wá kó kúrò nílé ó wá fún wa lọ déètì ọba tún bẹ́ẹ̀ sílẹ̀kùn ọlá àbí kí ló ń jẹ́ ń tiẹ̀ sílẹ̀kùn ayọ̀ sílẹ̀kùn ayọ̀ I don't have a lot to say ṣẹlẹ̀ pé gbogbo yín yẹn wọ́n dẹ̀ pé kílé tí kábíyèsí ń fẹ́yàwó kílé tí kábíyèsí ń fẹ́yàwó <laughs> dọ́lápọ̀ ọ̀rẹ́ mi ó ní mi ò lè mẹ́ẹ̀kẹ́ gùn dọ́lápọ̀ máa wò ó tiẹ̀ ah, ọ̀rẹ́ mi nìyẹn ọ̀rẹ́ mi nìyẹn bó tẹ̀lé pé àwọn kan Ọlọ́run dá wọn tó yẹ pé àwọn nìkan ló wà lọ́wọ́ ọkọ wọn àwọn kan ní lọ́ọ̀kì yẹn ni àwọn nìkan ló wà lọ́wọ́ ọkọ wọn èyí tẹ̀ dẹ̀ ní lọ́ọ̀kì tó yẹ pé ọkọ yín ti bí wọn síta kó tó fẹ́ yín ẹ gbà fọ́lọ́ọ̀ kẹgbà kádàrà kẹ tọ́jú àwọn ọmọ tó kó sílẹ̀ èmi mo máa fi tọ́jú pa àwọn ọmọ yẹn ni ìyá àwọn ọmọ yẹn gan kò ní ní choice ó máa dọ̀rẹ́ mi ọkọ wa gan kò tiẹ̀ nílé ìdẹnukọ́ ìtọ́jú burúkú ni máa fi because bẹ́ẹ̀ ṣe ń tọ́jú àwọn ọmọ ọkọ yín yẹn bẹ́ẹ̀ lòun ṣe máa tọ́jú àwọn tiyín ṣùgbọ́n èèyàn lórí burúkú obìnrin kan oògùn òkàlẹ́ máa máa ṣe ìpìlẹ̀ máa máa ṣe fáwọn ọmọ ọlọ́mọ. anyway ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ olórí sílẹ̀ kan lá yá mi ní etí ẹ etí inú ni kò yá mi má yá mi ní etí ìta etí tó fi ń pòdípọ̀ lórí social media yẹn má yá mi etí inú ẹ ni kò yá mi olórí sílẹ̀ kan lá ẹ jọ sórúkọ ẹ nìyẹn kó má yẹ pé orúkọ olórí mi mo lọ pè now nǹkan tí ò yé many ó pọ̀ ju nǹkan tó yé gbogbo yín lọ. mo rí pé ọdẹ ọ̀fífẹ́ ó ń fẹ́yàwó àní ìsọ́ ti wà lórí mẹ́fà sìn. ó ní tí ò bá nídìí obìnrin ò ń jẹ́ kúmólú àfi tí kú bá mólú ilé wọn lọ. Am I communicating? If I'm communicating, show some love. wọ́n ní tí ò bá nídìí obìnrin ò ń jẹ́ kúmólú àfi tí kú bá mólú ilé wọn kábíyèsí tó gorí ìtẹ́ about four five years ago tí ò kóyàwó jọ ó jẹ́ kí gbogbo wa wò pé ó oh, why now tó ṣe ń kóyàwó jọ mo fẹ́ ṣí yín létí etí inú ni kẹ́ fún mi o ẹ má fún mi títa etí inú ni kẹ́ fún mi ṣe rí ìgbà tó ń mú kábíyèsí ọ̀jájá ọ̀ní òfìfẹ́ tó kó wá jí ọba nífẹ̀ẹ́ ńgbà yẹn àwọn irúnmọlẹ̀ àwọn òòṣà tó wà nílùú yẹn wọ́n sọ fún pé kò ń ṣe oníyàwó kan ìyàwó tó máa fẹ́ pọ̀ gan ṣé ń gbọ́ mi ọba yarí ó lóun ò ní fẹ́ wọn ó ní láyé òun ò ní fẹ́ wọn o ó ní ayé ti dayé ọ̀làjú ó ní gbogbo nǹkan tó ń ṣe ń gbà yẹn ayé ti dayé ọ̀làjú kò lè pọ́síbù mọ́ ó yarí wọ́n fi ṣèjàgan wọ́n wá aláwọ̀ ọba ṣẹlẹ̀ pọ́sọ́kọ́ bá wọn ba lórí ohun gbogbo ni wọ́n aláwọ̀ ọba àbí kò yẹ yín kó ṣe nǹkan tó wù bọ̀tọ́ wá fún ní condition kan pé even tó o bá fẹ́ àwọn obìnrin yẹn wọ̀n fẹ́ wọn sínú ààfin am I communicating fẹ́ wọn sínú ààfin èyí tó o bá fẹ́ sínú ààfin fẹ́ síbì kan am I communicating now ṣẹ́rí kábíyèsí ọ̀jájá ó ṣèkínní olùlẹ̀ kí ló wúkọ lórí tó kọ́kọ́ fẹ́ yẹn ọ̀ní ṣèkínní olùlẹ̀ ṣẹ́rí ọ̀rọ̀ olórí sílẹ̀kọ́lá Naomi ọ̀rẹ́ ò yàtọ̀ sọ́rọ̀ dé sọ́lá ford pupa là ń tà onítẹ́dí bíẹ̀ àbọ̀rọ̀ mi ò yẹ yín now kábíyèsí ṣèkínní olùlẹ̀ ìyẹn lọ wọ́n bá tún mú kejì wá ìgbà tó mú lórí sílẹ̀ wúrà ọlá yes kábíyèsí ṣe olórí wúrà ọlá olùlẹ̀ ó lọ síbẹ̀ wọ́n bá mú olórí Naomi wá ìyìnrere la gbọ́ pé Naomi lọ ṣe ní ààfin am I communicating if I'm communicating show some love. olórí sílẹ̀kùn ọlá ìyìn rere ló lọ ké láàfin ó wá dí àfin ọba wá ní à ọsàn ló pọ́n ròdòròdòròdòròdò pẹ̀lú tẹ́lí bí ẹ̀yìn ẹ jẹ́ kóun ka ọba fún ọba kó ka bíbélì sọ pé we should not be equally yoked ẹ̀yin christian tẹ́ ń gbọ́ mi ẹ̀yin tẹ́ mọ bible ẹ̀yin bible scholar ẹ máa já mi kí ni ìpàkọ́ olóòṣà pẹ̀lú pásítọ̀ kí ni ìpàkọ́ olóòṣà pẹ̀lú prophetess tí ò bá ṣe olè àtọjú kòkòrò wọ́n ní tẹ́jú bíà get in here ọ̀rọ̀ náà kọ́ ẹ̀. àtìgbà tó ti fọ balẹ̀ sí ó máa ma pò dípọ̀ bí ògì tútù ni ó máa ma pò dípọ̀ nínú bíbù bí ògì tútù ni ó máa ma pò dípọ̀ bí ògì tútù ni. àbíkọ́ yẹ yín ìgbà tí olórí wúrà ọlá lọ wọ́n pe kábíyèsí wọ́n sọ pé kábíyèsí hmm, nǹkan tó ṣàṣọ́njọ́ sí òun ló máa ń ṣẹlẹ̀ yìí mọ́mì mi bọ́lá jókòó thank you for the two hundred stars god bless you ma wọ́n ní nǹkan tó máa ṣọ́njọ́ sí ló máa ń ṣẹlẹ̀ yìí a ní tẹ́ fẹ́ gbogbo àwọn èèyàn yìí pọ̀ kábíyèsí ló mọ̀ ṣe sẹ́ẹ̀ ṣé mo kọ́ tó bí mi inú fún me and uncut me lẹ́yìn Oh, ò lè rọ́kọ́ gbé ẹ sílé mọ́ tó bá padà sílé ààfin èmi tí mo sọ bẹ́ẹ̀ ni kóòtù ọ̀rọ̀ tí mo sọ lẹ́nu bó ṣe máa wà nìyẹn bí àtọ̀ bá o lè rọ́kọ ṣé ń mi wúrà ọ̀la ó lọ ìgbà tí lady yìí tó dé ààfin olórí teddy bear yìí prophetess ó rí i pé àwọn ìyàwó kan ń gbé ààfin yeah wúrà is married to a white person yes and remember wúrà ò tí ì bímọ wúrà ò tí ì bímọ eléyìí ti bímọ aláwọ̀ tó single go ò tí ì rọ́kọ ẹ jẹ́ a máa sọ̀rọ̀ wa lọ ìgbà tí prophetess Naomi tó dé ààfin ó rí i pé ìyàwó pọ̀ mẹ́ẹ̀ ah, ó ní ṣe gbogbo nǹkan tó máa fi fèsì rèé ó ṣàn forítì ó forítì before God and man mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn a kàn rí update ìjọ yẹn ni ó update pé òun ò ṣe mọ́ òun ti kó lọ ah! mo ní ta la adviser ọmọ yìí ta ló ń sọ̀rọ̀ fún ọmọ yìí ta ni ò jẹ́ kọ́mọ ìgbélé ọkọ kí ló dé tí wúrà ọtí tí prophetess tó fi fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ pásítọ̀ tíbẹ̀ tán dádì mi kí ló tó fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ wọn kó ṣe mọ́ òun lára. Am I communicating? If I'm communicating, show some love. Ẹ bá mi show love. Ó dàbí ẹ fún mi star. Ẹ show love tẹ́ ẹ bá tiẹ̀ fún mi star. Ah! Mo ní kí ló dé tí ọmọ ìfẹ́ yẹ kí èpè ìdílé kó ṣẹmọ lára kò sẹ́ni tó lè bọ́ tanu lé o kò sẹ́ni tó ní kó kú ònú lé o ọwọ́ rẹ̀ èdìyẹ dẹ̀ dí àwọn side chicken tó wà ń ta èdìyẹ dẹ̀ dí wọ́n dẹ̀ gbé e báyìí ó dẹ̀ fọwọ́ ara ẹ̀ kó ẹrù ẹ̀ ó dẹ̀ kó bọ́tà. Ah! ọba bá bínú ọ̀jájá bá bínú wọ́n ti sọ pé kí n wọ́n ti sọ pé kí n ṣe láti bẹ̀rẹ̀ mo ṣe um, prophetess Prophetess, let me shock you today. The fact that you are being honored, the fact that pé Oba monarch kò ṣe just ọba kò ṣe àwọn baálẹ̀ o mi ìsọ̀rọ̀ àwọn baálẹ̀ o àwọn baálẹ̀ ìlú kéréje kéréje àwọn wèrè baálẹ̀ àwọn àwọn baálẹ̀ wèrè tó kórí social media sí tó yẹ pé owó gbogbo àwọn tó ń gbé ní diaspora àwọn ọmọbìnrin diaspora ní tágẹ́ẹ̀tì wọn àwọn lórí burúkú baálẹ̀ sọ pé àwọn lọ́ba àwọn ló kórè facebook àti instagram sí mi sọ̀rọ̀ àwọn yẹn o mi sọ̀rọ̀ àwọn baálẹ̀ tó yẹ pé tó bá ti gbéṣu lọ fún wọn tó bá ti sàn ṣàkọ́lẹ̀ wọn ti jẹun o mò ń sọ̀rọ̀ odindi ọba aládé number one monarch am i communicating iyì yẹn lásán kò sí nǹkan tó ń fi kíní kan ṣe orí bíbẹ́ ló máa ń fi yìí ṣe ọba ní àwọn concubines ọba ní àwọn ìyàwó ṣùgbọ́n fi ẹ́ ṣe number one ó fẹ́ ṣe ceremonial wife ipe kò sí bóun ṣe lè níyàwó púpọ̀ tó àbí kò yẹ ìwọ ló ń ṣì máa mú jáde ìwọ ló máa jẹ́ number one the fact is, pé Ashley bó tẹ̀ jẹ́ pé yẹn ti rora ẹ̀pin aláyà gbígbẹ́ ló ti rora ẹ̀pin wọn ló ti pẹ́ tó ti ń sin ọba bọ̀ wọn máa fi ṣèyàwó ẹ̀yìn ẹ̀yìn màá lọ fi sí wọn gbé ẹ lórí gbogbo wọn ìwọ màá lọ fi wọn wọn ní ìwọ ló kàn ẹgbẹ́ kínní ìwá prophetess Naomi ló kàn ẹgbẹ́ kínní ìwá prophetess Naomi ló kàn wà wá mú bọ́ǹbọ̀n wà mú fake bọ́ǹbọ̀n tí sí tàtàtà tí òrìtà àwọn ọmọ bẹ́ẹ̀ páàgì díẹ̀ wà wá máa mú díẹ̀ wà wá gbé sí kámẹ́rà wà wá máa pò bí ògì tútù wà máa pò bí ògì tútù olóyìnbó sọnù. Hmm. Am I communicating? kí ló ti gbogbo yín rẹ́rìn blọ́gà ọ̀ràn ó wá kó ẹrù ẹ ó wá very very lengthy lengthy update ṣé ìgbà tí mo ti ń rí mọ́mí ẹ àtàbúrò ẹ nínú ààfin èmi gan wò pé ṣọ́ba òní máa jẹ iṣẹ́ ìyá ẹ̀ àtàbúrò ẹ̀ báyìí wòjọ́ tó sọ pé ọba ń ṣe ọba ń ṣe nǹkan kan bí abẹ́dẹ̀ lọ́ba ń ṣe àbúrò ẹ̀ tó tẹ̀lé yẹn ló bá gorí stage báyìí ló bá múdi yẹn ló wọ back side jọ ṣerú aṣọ tó yẹ kán wọ̀ lọ sí irú pàtí yẹn àbúrò ẹ̀ ṣí gbogbo ẹ̀yìn lẹ̀ ó bá mú ìdí yẹn ó bá gbé ìdí yẹn ó gbé wàsíù gan ò lè kọrin ó distract dádì mi ó distract dáàdi mi Wàsíù kátikàti catastrophe dẹ̀ ni Wàsíù nǹkan gbà tó rọ́yàn tó rí dì ìgbà tábúrú ẹ bọ́ sórí stage báyìí ló mú ìdí yẹn ló dúró báyìí kó tiẹ̀ wá jó ìdí nìkan ó wá ń po ìdí yẹn pọ̀ ó po àbúrò ẹ wá ń po ìdí yẹn pọ̀ bí omi inú ọ̀rá ìgbà tẹ́mi tiẹ̀ ríyà àti mọ́mì àtàbúrò ẹ̀ èmi tiẹ̀ ń wò pé à kábíyèsí á máa jẹṣẹ́ àwọn pípì ìjà rẹ̀ á máa jẹṣẹ́ wọn kò sí nǹkan tó fi ń ṣèyàn now ọba tún bẹ́ẹ̀ ọba tún sọ pé jọ àwọn ọjà wọn tún parọ́ àwọn akọ́dà parọ́ àwọn akọ́dà bọ́tà wọn parọ́ kò rí bẹ́ẹ̀ o wọ́n fẹ́ ṣe wọn já àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó tún bọ́tà wọ́n tún parọ́ wọ́n tún parọ́ pé ó ti padà wá sílé ó tún update ta ló gúnyán fún ẹ tó ní tọ́bi òṣòro ìwọ náà dà ìwọ náà dà kàtìkàtì catastrophe. o tún bọ́ta o tún update ìwọ ò sí níbi kankan o nínú ilé tiẹ̀ nìwọ́ wà o ṣé kí n sọ fún ẹ Naomi ijó sọnù ló ń jó yẹn ẹkún ló ń sun ó kàn fi jó gbẹlẹ inú ẹ ò dàn because opportunity tó ní o ti lose it and you can never get it back forget it mo paláṣẹ ni mo dálábà padà sínú ilé àfin tó o bá go tẹnì go tajé ni ká go àwa ò láì lọ abẹ́ bẹ̀bẹ̀. àbáwọ̀ mi ò yẹ yín. kábíyèsí ọ̀hún mi là bá bínú ó bá bínú ó ní à nǹkan tó sọ pé kí n ṣe láti bẹ̀rẹ̀ òun mo wá fẹ́ ṣe é sìn yìí o bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní gbogbo ìyàwó yẹn nìyẹn kò ṣe pé òun kábíyèsí o nǹkan tí fa ti rí fún ìgbà tó ti kọ́kọ́ gorí àlefa ni nǹkan tí Ifá ti rí sí kábíyèsí nǹkan tó ti jẹ́ kí kábíyèsí kọ́kọ́ ṣe ṣé kí wá ṣọ́ọ̀kì ẹ kọ déètì ní sílẹ̀ kẹ́kọ̀ọ́ tì mí blọ́gà ọ̀ràn Bukky Jesse ló sọ kábíyèsí sì lọ sórí twelve ó wá lè má fẹ́ twelve yẹn lójú gbogbo yín ó lè fi àwọn èrò tó kù pamọ́ but ó twelve ló máa wà nulẹ̀ yẹn ẹ kọ sílẹ̀ lẹ́ni pé mo sọ bẹ́ẹ̀ èmi ń sọ from the horse's mouth ni ẹ pé kábíyèsí kẹsàn pé Bukky Jesse blogger ọ̀hún ọ̀ sọ bẹ́ẹ̀. ṣe fẹ́ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ sunkún ẹ̀yin máa sunkún gan o because twelve God, God bless you Afolabi Seun Naomi prophetess Naomi your position has been taken gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wọ́n mi lẹ́yìn ọ̀ọ́ni gba ipò yín láìkú yín lórúkọ Jésù. kábíyèsí yìí lọ sí orí twelve ìyàwó twelve ló máa fẹ́ ṣé rí gbogbo àwọn tó kù yẹn ó wá lè máa fẹ́ wọn pamọ́ o but ìyàwó twelve Mariam anako òun ló wá gba ipò ẹ ijó sọnù ló ń jó tó bá ríyàn sọ fún ẹ Naomi go and look after your son ṣó lè rẹ kọ́ sọ fún ẹ orí adé ò kì í sùn ta ni karo Sultan, beautiful, lovely, beautiful son. Beautiful boy, God bless him. Wàá ṣoríire wàá lálùbáríkà. Mo wá fi orí ẹ, mo fi pè fún gbogbo àwọn ìyàwó tó bá fẹ́ lẹ́ni náà. Wọ́n á bóbìnrin àbíró, wọ́n á bọ́kùnrin àbíyè lórúkọ Jésù. Hmm. Mo pa láṣẹ ni, mo dá lábàá. Prophetess Naomi, padà lọ sáàfin tó bá tẹ̀yẹ àfi ṣe twelve wives wàá manage ẹ̀ nítorí kò sọ kọ́ńtà wọ́n á gbé òkú ẹ̀ gbóná wúlò ọ̀la ṣe ohun jẹ ìtọ́gbọ́ fóyìnbó ni àfi tí wọn lọ bá máa fóyìnbó onítẹ́jú bíẹ̀ onípájẹ́ onípájẹ́ bọ̀m̀bọ̀m. Am I communicating? They will make her a twelve wife. prophetess naomi wúrọ̀ ọ̀la ọ̀rọ̀ kọfẹ́ ìtòrò fóyìnbó lẹ̀ ó ó ṣèpè because àwọn tí ò fọba gan àwọn tó bá òògùn bá lé wọn àwọn tó bá òfẹ́ gan wọn tí nǹkan kan orí orí gbogbo ẹ̀yìn títí tó bá fẹ́ yìí ṣọkọ wa ń talẹ̀ làwọn làwọn single ladies tó fà lẹ́yìn náà máa lọ máa fẹ́ ọba náà máa láwọn fẹ́ jẹ ọba náà máa lọ fẹ́ ọba okó mélòó ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ sórí adé ẹjọ kọ́ bá máa lo fiagra gan báwo ló ṣe fẹ́ satisfy gbogbo wọn sexually wọ́n máa máa jẹ́ṣẹ́ gbogbo wọn ta ni ọba ọba ọ̀jájá mo pa láṣẹ ni mo dá lábàá tẹ́ bá ti fẹ́ gbogbo twelve yẹn tán ayélujára ni kẹgbẹ́ wá sáfì kí gbogbo wọn ṣe pé èyí tó èyí tó bá bá sùn tánu wọn kó wu kú ni ó máa mọ omi kú ni iṣẹ́ táyélujára máa ń ṣe nìyẹn ìrìtẹ̀rí kábíyèsí ṣé kábíyèsí yẹn ó lè ó lè ó lè ó lè jẹṣẹ́ kò lè jẹṣẹ́ púpọ̀ kábíyèsí ò lè jẹṣẹ́ púpọ̀ àwọn yẹn kẹ̀ gbogbo táì tó gbogbo stress tó jẹ́ kí kábíyèsí fi jẹṣẹ́ ó ti fi kó ó ti fi kóòwò tó máa ń rò yẹn ọmọ máa kóòwò yẹn kiri ni very innocent man àánú kábíyèsí gan máa ń ṣe mí tí bá ti wò àánú wọn máa ń ṣe mí. àbíkọ tí mo sọ yẹ yín. prophetess Naomi ṣọkọ wà ń ta ìwọ wo gbogbo àwọn tó lọ fọba educated beautiful lovely ladies educated they are well read they've got their jobs they are they are they are made they are already made wọn lọ wọn lọ sáàfin pé ọba máa kọ́lé fún mi ọba máa ra mọ́tò fún mi they are already made what are we talking about tí ọkọ bá wà ń ta ni ṣé wọn lọ gbogbo wọn lọ settle fọba just because wọn fẹ́ jẹ olórí what the heck olórí kàákùlù fọlórí kí ló lórí fẹ́ ṣe nu àìlówó lọ́wọ́ ìpàdé lórúkọ dà chief mrs ni ò ní síbẹ̀ ṣé ọkọ wà ń ta gbogbogbò wọn bó ṣe fáìn tó wọn ọ̀rọ̀ kan náà ni wọ́n ṣe gbẹ̀yìn ayé wọn sáàfin wọn wá bọ́tà tán àwa wọ búbù bí a búbù mọ́mí ẹ̀ lówó ni kò yé mi àwa mú padded it obìnrin tó bá ní confidence ò ní máa lo padded it sí olùmí ò lè sọ fún kọ́ wọn sọ fún ẹ kó má fi hip sí wọn á fi hip burúkú ìsì ẹ wà wá ní bọ́ńbọ́ bọ́ńbọ́ yẹn wọ́n dàbí gbàtẹ́ yẹn lọ aṣọ tí tẹ́yọ̀mù ti mú páàdì kan tí ò mú páàdì kan ìdí yẹn wá wọ́ ìdí yẹn wá dọ̀pọ̀ káwá òní sí kámẹ́rà òní tìjú òní tìjú bó tiẹ̀ dàgbà ìnọ́mbà ó ní bí àgbà láti ń bá gbà ó ti fi pé ó fẹ́ ọba yẹn ó fi ju gbogbo wa lọ ó ti fi pé ó fẹ́ ọba ó ti fi ju gbogbo wa lọ wàá wá mú jẹ wọn nà ní half bomb ti sí olùmí tó fi sáṣọ fún ẹ yẹn wàá wá kọ́ sí kámẹ́rà ṣe gbogbo òjò ló yà ó bàbá ó fẹ́ fara wé ìdí tá pòpòpòpòpòpòpòpò dèní ìyá rẹ tó ṣe ẹwà yìí ìdí ìsọnù tọ́ba ti lọ́ba fẹ́yàwó kọ báyìí wàá wọ́ bọ́tà wàá mú di bọ̀m̀bọ̀mù ẹ̀ àmọ́ bọ́ ṣe fẹ́ ẹ̀ náà àbúfẹ́yẹ ó fẹ́ ká lọ gbé gbogbo àtisídẹ́ǹtì ẹ̀ wá ó fẹ́ ká lọ mú fọ́tò bọ́ ṣe mú ẹ̀ wá fi wá ó nídìí sí olùmí ìdí na sí olùmí wọ́kàm bọ̀m̀bọ̀mù Naomi na sí olùmí wọ́kàm it's not your national bomb bí kò wọ pátá ni o bí táǹgì ló wọ̀ ni kò yé mi àwa gbèsè kámẹ́rà. gbogbo ọ̀gá ló yẹ ooo bàbá. àwa máa pò díyẹn pọ̀ bí omi inú ọ̀rá a máa pò díyẹn pọ̀ bí omi inú ọ̀rá. Naomi mo pa láṣẹ ni mo dá lábàá padà sílé ọkọ ẹ padà sílé ọkọ ẹ káre padà sílẹ̀ tó o bá ro tèèyàn kankan bá mi ro tadé ní kárò ọba lọ́la ni ọba lọ́la ni padà sílé ọkọ ẹ̀ ò ní ti kékeré dálé mọ́ṣú lórúkọ Jésù padà sílé ọkọ ẹ̀ sí olùmí export mo pa láṣẹ ni mo dálábà má wọ́n ṣọ pádẹ́ẹ̀dì má wọ́n ṣọ pádẹ́ẹ̀dì ìpàǹbọ̀ mo fún náà omi mọ̀ torí wọ́n ló ń kọ́ níṣekúṣe olóyìnbó sọnù sí olùmí olóyìnbó sọnù olóyìnbó àwọn olóyìnbó òǹdó. ta ló tún kàn ta ló kàn. <laughs> wọ́n ní ká ṣe closing prayer ta ló tún kàn sí olùmí ojú kan láṣọ ẹ̀ ojú kan yìí ni tí kò ní ìdìkí lọ́wọ́ táwọn sẹ́lẹ̀bùrìtì bá ti wọṣọ kò ní ìdìkí lọ́wọ́ ẹni tó wọn tí bá ti rí lára wọn mo ti mọ̀ pé òun ló wọn the same style ni padded and ball money nonsense and evidence ta ló tún kàn ah, mo fẹ́ sọ̀rọ̀ èèyàn kan náà o ah, ọkọ ta mo fẹ́ sọ o a ti sọ̀rọ̀ dé sọ́là ford a ti sọ̀rọ̀ yẹn ẹ lọ wo fídíò. <laughs> ó ní bọ́ǹbọ̀ ọ̀hún ah, ọ̀rọ̀ èèyàn mẹ́ta mo fẹ́ orin ló pé èmi lọ́kàn ta ló kàn ṣáì ọ̀rọ̀ èèyàn mẹ́ta ebi nǹkan nǹkan sílẹ̀ ni same design bẹ́ẹ̀ ni hmm. mímí dúdú kẹ wàhálà ló kó rẹ sí máa blọọkì ẹ dànù ìsàṣọ ẹ wá sí mi pẹgbẹ kí lọkọ ò ṣe lẹ́yìn Pastor Suleiman mm. Pastor Suleiman I like him so I'm not gonna talk about him. I like Pastor Suleiman. He's, he's, he's well read. He's knowledgeable. More like I want to buy new ọpọlọ. I don't want to talk about Pastor Suleiman. I don't know a lot about him, so I don't want to talk about him. Taloku. Taloku. kù? Ta ló kù? <laughs> Wọ́n lè mi ló kù tí màá fi ọba. Àwọn máa da pálásì wú ni. Àwọn máa da pálásì wú ni. Wọ́n ní awakẹ̀ kábíyèsí o kábíyèsí ọ̀jájá kábíyèsí àánú wọn tiẹ̀ máa ń ṣe mí ó máa gbáṣọ yẹn kọ́wọ́ ṣá ni ẹ má pa ọ̀jájá fún wa o olórí mariam ẹ má pa ọ̀jájá fún wa o ẹ ṣe gbogbo yín ẹ ṣe ra yín lọ́kàn o ẹ má pa ọ̀jájá fún wa o nítorí tẹ bá wo ọ̀jájá ẹ mọ̀ pé kò lápọn ọ̀jájá ò lápọn tó bá ti fọwọ́ kàn gbogbo gbogbo strength tó jẹ́ kó fi kọ́ bá fi kanlẹ̀ dò wọ́n máa ti fi kó gbogbo àwọn tó ń rò yẹn wọ́n máa kó wọn máa lọ wọn máa rọra lọ ni ẹ má pa ọ̀jájá fún wa o ẹ̀yin ọmọ kéékèèké ẹlẹ́nu wíwọ́ yìí ẹ má pa ọ̀jájá fún wa o ẹ fi ọ̀jájá lọ́kàn balẹ̀ kábíyèsí o mo pa láṣẹ ni mo dá lábàá tẹ bá ti fẹ́ dórí twelve tẹ fẹ́ fẹ́ dé àìlàlà ẹ má lo kùránì ẹ má lo báìbù o àìlàlà ni kẹ́ lọ gbé nílàjẹ kẹ́ ní gbogbo gbogbo ṣépè àìlàlà ni kẹ́ lọ gbé kọ́ ṣépè èyí tó bá ṣèkà síra wọn ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ fún mi star mo ti ní six thousand four hundred stars god bless you ibi tẹ́ ti mọ́wọ́ náà àgbà náà ní wọbẹ̀ àfẹ́jà láàfin o tí n bá gbọ́jà láàfin n máa bọ́ta ṣe ṣòfin gbogbo yín ni a máa wá sílé ìfẹ́ wá lé gbogbo yín jáde ni kàtìkàtì catastrophe wọ́n ṣàánú yín ni o wọ́n ṣàánú yín tó jẹ́ kí single lady ti dínkù lórí títì ni o kẹjẹ kó rí yín pé o àwọn ọ̀rọ̀ ìyá yín ṣẹ́ o kẹjẹ kó rí yín pé kẹṣẹ́ra yín lóṣùṣù ọwọ́ o kẹ má pọ̀ ọba fún wa o rìgálẹ̀ rẹ ti wúwo ju òwe ló pé so gbogbo wàhálà tó bá fi kó rìgálẹ̀ àgbọ̀ kò lè dóbò tó o bá tètè mú ayé láláwọ̀ àfin tó o bá tètè mọ ẹ lọ́la wà fín wọ́n máa lọ máa jẹ sí àwọn ọmọ yẹn ń tà ní tó àwọn ọmọ yẹn fẹ́ bímọ ọ̀dẹ̀ fẹ́ dóbò wọ́n fẹ́ dókò ọba tẹ́mi dẹ̀ wọ̀nyẹn ṣé gbogbo àwọn bọ́ìsì tẹ̀wọ̀n lórí social media ninety nine percent wọn ò lè dóbò olórí burúkú ni wọ́n tó o bá sì mú pàgágà kán máa le kán mu fìágà oko wọn ò lè le kátikàti catastrophe lóko wọn gbogbo àwọn obìnrin tó dẹ̀ wá ta sí kó ṣàwáyé o àwa yìí ti di born again àwọn obìnrin tó wá ta sí